oníbèrè bèrè pé ṣé ẹni tí wọ́n bá mú lójú ogun ọ̀ ó jẹ́ ẹlẹ́wọ̀n tí wọ́n dá ẹ̀wọ̀n fún pé ṣé yóò lè mọ kí kọ́sùrù rẹ nínú ẹ̀wọ̀n yẹn. dáhùn ni pé ó jẹ́ ẹgbẹ́ wọn ti mọ́lẹ̀ so tó bá jẹ́ pé ìlú rẹ̀ ni wọ́n ti tì mọ́lẹ̀ wọ́n jẹ́ pé wọ́n ní ẹ̀ẹ́. ẹ mọ̀ láti mọ létí tí ó fi kú ni o àbí fúngbà kan so kò lẹ́tọ̀ ti ṣe kọ́sùrù rárá rárá kò sí àpẹnu bẹ̀rẹ̀ rárá kò sí kò lẹ́tọ̀ kọ́sùrù torí pé ìlú ẹ̀ náà ni ọ wà ní ìdájọ́ mọ̀kìm àsọ́rí ọ wà ní àwọn mọ̀kìmí ó sì wà ń lu ẹ̀ náà ni so ìlú ẹ̀ lọ́wọ́ so káwọn ọ̀hún mọ̀sílú bá sọ̀rọ̀ yà láyọ̀ jísìlá àyìn yàkùsùn so àyàkùsùn là láì pé kò ní horiya mọ́ wọ́n ti ti mọ́lé wọ́n gba freedom freedom movement ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kọ́kàn wá ń bì kan kò lè sọ kọ́ máa ṣe kọ́sùrù rẹ̀ tọ́ fún un ó lè pé ìlú ẹ̀ náà lọ́wọ́ kọ́sùrù ètò kọ́sùrù ràn ó ní ṣe pẹ̀lú kí wọ́n má sí ìlú yẹn ẹ̀nà sóye kí wọ́n wá tì mọ́lé nígbà tó wọ́n lọ tí ẹnìkan mọ́lé ń lu ẹ̀ pé kọ́ wà láti mọ́lé kó ṣe kínní فيه حكم قصر الصلاة so حكم ترتيبه kò ní ṣe pẹ̀lú pé ó lè ṣe kọ́sùrù àbí ó lè ṣe kọ́sùrù kọ́lọ́kọ́ lẹ́tọ̀ ṣe kọ́sùrù rárá rárá ṣe gbọ́dọ̀ kọ́ wọn bẹ́ẹ̀ lọ gbére ọ̀nà kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀. mọ́tò bá jẹ́ pé kìí ṣe ìlú ẹ̀ ní tí wọ́n gbé lọ wọn á dún tàn lọ Ògbómọ̀ṣọ́ àbí láti lọrin wọn gbé lọ sí Èkó wọn lọ tì mọ́ láti Èkó àbí láti Èkó wọn á tì lọrin wọn lọ kọ́ sọ wọn bẹ̀ so irú ń tàn wọn wọn pẹ́ àti mọ́lẹ̀ ọjọ́ kan àbí méjì ni so àbíjọ́ mẹ́ta àbíjọ́ mẹ́rin tí o sájújọ́ mẹ́rin lọ sóye tó sì mọ̀ pé ìyá àtìmọ́lẹ̀ òun bẹ́ẹ̀ náà lọ ó lè ṣe kọ́sùrù ó lè máa dín kù torí pé ó ti fìlú ẹ̀ lẹ́ẹ̀ wọ́n ti fìlú ẹ̀ lẹ́ wọ́n ti wà ní ìdájọ́ tó sì àjò kó ń lu ẹ̀ tó fìlú lẹ̀ wọ́n lẹ́tọ̀ tó máa ṣe kọ́sùrù làwọn ń gbé bọ̀ ní tó bá fẹ́ kí lọ́jọ́ náà yóò ṣe kọ́sùrù náà tó bá dé tó bá dé ibi tí wọ́n ti máa lé yóò ṣe kọ́sùrù lọ́kùnkà tí ọ̀rọ̀ ní ju ọjọ́ kan jọ méjì jọ mẹ́ta lẹ́nu tàbí lọ fi rẹ́rì yọ́mí àdókòólé wà kúròjì yàtọ̀ sí ọjọ́ tó wọlé àtijọ́ tí wọ́n lọ jáde tó bá dé ọjọ́ mẹ́ta náà wọ́n fi jùmọ́ dé ọjọ́ mẹ́rin àbí ọjọ́ méjì yóò máa ṣe kọ́sùrù mẹ́tọ́ eh, máa ń pẹ́ ọjọ́ mẹ́wàá wọn fi tì mọ́lé lápẹ̀jùwe ọdún márùn ọdún mẹ́jọ mẹ́jọ so wọ́n ti wà nídàjọ́ nígbà tí lé ní ọjọ́ mẹ́rin ṣe ìkẹ́rì yá mẹ́jọ kó lọ lọ́kọ́rọ́ jù àtọ́sọ́jọ́ tó wọlé àtọ́jọ́ tó jáde ó ti wà nídàjọ́ ọ̀rá àlòjẹ̀nu gẹ́gẹ́ ní tó dọ́gba náírà wọn ní má wọ́n bí orúkọ jùmọ̀ làmá mẹ́nà màlìkíyà ti wà ṣàfihàn ti wà bẹ́ẹ̀ so ẹ̀ tìtorí eh, pé ní anábì sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fáwọn muhajirin pé kí wọ́n tún wà ní maka ju ọjọ́ mẹ́ta lọ. ìjọba ìgbà pé àwọn tó ṣe hijira